bàbá mi o bàbá mi o ẹ ká sọ ọdún mi ẹ lẹ́wọ̀n mi sá ẹ kó ọjọ́ mẹ́ta ọmọ bí ah, mo wáyé kan ah. ìyá tí ìwọ wá dà mo lọ fagídí bí àwọn ẹsẹ̀ ń ṣe wọ́n wọ́n ń sin ní ìtàn mẹ́rin mo lọ fagídí wọ́n pé ìyá tí ìyá kàlọ́ mi jò. pé àwọn ẹyin lẹ́mọ̀ọ́ bá mi ẹ dákun ìmú mi lọ́dọ̀ mo wo fídíò kan nírọ̀lẹ́ I saw this uh, Nollywood actor Kunle Afod tó lọ kí bàbá ẹ̀dá onílé ọlá nílé wọn nǹkan méjì ló catch attention mi jù nínú fídíò yẹn níbi tí Kúnlé Afod ti lọ kí ẹ̀dá onílé ọlá nílé nọmba one tó catch attention mi tó jẹ́ kí n wà very sober òun ni wípé mi mọ̀ wípé bàbá yẹn ti wá dàgbà tó bẹ́ẹ̀ yẹn bóyá torí wípé ó ti pẹ́ tá a ti rí wọn nínú fíìmù gbẹ̀yìn àbí torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù wọn tá máa ń wò ńgbà yẹn was when he was still somehow young so ah ó rí bákan lójú mi in fact I nearly cried so bàbá ẹ̀dá onílé ọlá ti dàgbà tó báyìí nǹkan kejì tó catch attention mi òun ni statement tí bàbá yẹn kọ́kọ́ sọ nígbà tí Kúnlé Afọ́ọ̀dù wọlé tó ń kí wọn ah bàbá mi o èmi ni bàbá ẹ̀dá onílé ọlá wa ń try láti wò pé ah ta lélẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ brain wọn kàn tají wípé ah Kúnlé o mọ bí that statement o mọ bí yẹn the statement got me and it got me highly emotional. Ah, Omobi, that shows that eh, àwọn bàbá yẹn ti neglected for a very long time. Kúnlé, Omobi. On this note, I would like to appeal to Ogawa Mr. Latin tí wọ́n jẹ́ president TAMPAN àti Ogawa Dewali Adéwálé Ẹlẹ́ṣọ̀ tí wọ́n president ANTP. Whatever the case may be, Emi ò ń ṣe ANTP mi ò ń ṣe mẹ́mbà i'm just a fan of uh, Yorùbá Nollywood whatever disagreement tí kò bá wà láàrin TAMPAN ati ANTP ẹ má jẹ́ kó affect ṣíṣe dáadáa yín sí àwọn bàbá bàbá yìí àtàwọn màmá màmá tí wọ́n ṣì wà láyé tí wọ́n ṣì wà láàyè nínú Nollywood reason tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé ipasẹ̀ àwọn bàbá yẹn àti àwọn màmá yẹn òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jèrè iṣẹ́ tíátà léni ni wọ́n tọ̀ dénú Nollywood and uh, most of these veterans ló jẹ́ wípé wọn ò rí lè jẹ èrè púpọ̀ nínú tíátà ọ̀dọ̀ àwọn náà jẹ ìwọ̀nba o nígbà tówó sì dá tówó sì níyì ṣùgbọ́n gbogbo ohun tó ń ṣe nígbà yẹn wàhálà wọn ó pọ̀ ju owó tàbí èrè tí wọ́n rí lọ so whatever the issue may be tó jẹ́ problem láàrin ANTP àti TAMPAN ẹ má jẹ́ kó affect títọ́jú àwọn àgbààgbà òṣèré yìí i'm particularly directing this to mr latin tí wọ́n jẹ́ president tampan lọ́wọ́ i know that uh, the association is trying its best mo rí wípé bíi some months ago wọ́n sì celebrate baba charles olúmọ baba àgbákò ẹ jẹ́ ká extend ẹ̀ dórí gbogbo àwọn veterans tó kù yìí náà irú àwọn baba ẹ̀dá onílé ọlá yìí àwọn baba wande àwọn ọ̀gá Bello bó tiẹ̀ jẹ́ wípé wọ́n máa ń celebrate ọ̀gá Bello dáadáa especially on his birthdays àwọn màmá àwẹ̀rò àwọn ìyá Rainbow àwọn màmá Abíọ́dún Dúróládípọ̀ àwọn ìyá Òṣogbo àwọn bàbá Moses Omilani and so on and so forth mo mọ̀ wípé Folúkẹ́ Dáramọ́lá máa ń ṣe program kan nígbà kan fún àwọn veterans yẹn eh, I don't know why she stopped bóyá ọ̀dẹ̀ ṣì ń ṣe mi ò mọ̀ bọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó dáa láti máa ṣe á jẹ́ káwọn bàbá àtàwọn màmá yẹn náà kí wọ́n máa mọ̀ wípé ah, àwọn ọmọ yìí wọ́n fi wá sọkàn gbogbo nǹkan kọ́ lówó irú bí Kúnlé Afod ṣe lọ kí bàbá ẹ̀dá onílé ọlá yẹn even kó má fún bàbá yẹn ní anything I could see in baba's face wípé the man was so amazed and so happy to see Kúnlé Afod láti wá kí àwọn nílé ẹ jẹ́ ká máa pay surprise visit bẹ́ẹ̀ yẹn sírú àwọn bàbá yẹn ká máa jẹ́ kán ká máa pọ́n wọn lé ká máa yẹ́ wọn sí kò dìgbà tán bá tó kú kó tó di wípé gbogbo àwọn èèyàn máa máa rọ́ tìkẹ́tìkẹ́ lọ síbẹ̀ even bàbá ọlọ́fà aná tó kú of recent àwọn àgbà òṣèré kan tí mo expect pé ó yẹ kí wọ́n wà níbẹ̀ mi ò rí wọn níbẹ̀ anyway mi ò mọ reason tó fi rí bẹ́ẹ̀ o everybody ló busy náà. No? Uh, eh, and uh, ti Nàìjíríà ń sọ lọ́wọ́ everybody in struggle everybody ń sáré káàkiri láti ba lè rọwọ́ mú lọ sẹ́nu ni but be that as it may eh, ẹ jẹ́ ká rántí àwọn veterans yẹn ẹ jẹ́ ká yẹ wọn sí ká pọ́n wọn lé nígbà tí wọ́n ṣì wà láyé láàyè and uh, this is not only to Mr. Latin gbogbo àwọn tó kù tí wọ́n jẹ́ artist yẹn náà tẹ́ bá ní location láwọn ìlú tó súnmọ́ ibi tí àwọn bàbá àwọn màmá yẹn wà ẹ máa yọjú sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa lọ kí wọn ó máa múnú àwọn bàbá yẹn dùn gbogbo wa náà la ṣì máa dàgbà there is no always champion current champion ló máa ń wà tó bá tó stage kan gbogbo àwọn tí wọ́n sáré kiri lọ location lénìí àwọn náà ò ní lè dìde ńlé mọ́ wọn ò ní lè lọ ara ti máa dára gbà so tó bá di táìmù yẹn àwọn kan ló máa máa rántí àwa náà ẹ jẹ́ ká pọ́n àwọn àgbààgbà òṣèré yìí ẹ jẹ́ ká pọ́n wọn lé God bless ANTP God bless TAMPAN.